بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يدرك فلا عاجب واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي وسلم على اشرف المرسلين وعلى اله وصحبه اجمعين ومن نستعين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين, آمين. Ah. ada ọpẹ́ fọ́lọ́run jama. alhamdulilah. gbàgbé pé báyé ṣe lóhun ọ̀dà náà lọ́dà yìí. àmọ́ nínú ẹ̀ náà ní ti sànù tiwa bí ṣe ń ṣe yìí àwa rojú pé a lọ gbọ́rọ̀ lọ́hùn ní dédé àsìkò táwọn èèyàn lè máa tìràn mọ́ yìí pé àwọn ọ̀rá yè ẹlòmíín sọ́ọ̀bù ni ò lè fi ilẹ̀ tí ò jẹ́ ọ̀rá yìí wá gbàgbé pé kóńtó dáyé ni a ti ń tajà lóun tó kó mbẹ tán ó tún máa tajà lónìí kò yé débẹ̀ kò yé wípé ntọ́lọ́ ń bá fẹ́ fún ẹ̀dá ni ó fún bá a ṣe fi gbogbo nǹkan lẹ̀ yìí tọ́lọ́sí màpá torí òun fi lẹ̀ ntọ́ba fẹ́ fún alẹ́ nùgbà lẹ́ẹ̀mọ́ èyí ó di àfúwa a sì rí níta fẹ́ rí. tó yẹ pé lẹ́yìn tá a bá pò tán yóò tó fún wa kò sáà lè tà sí lónìí kódà ìmí ń bẹ tẹ́ lè wà mú wa bá wa mí báyìí tẹ́gbẹ́ bí wọ́n mú wa. tẹ́gbẹ́ dédé àsìkò tó lọ́n fẹ́ fún wa la wà ń bí wọ́n sì wà fún wa ń bí náà iná ọ̀sẹ̀ ọlọ́run. ọba àṣekán nítorí nǹkan kan sí lọ́lọ́run àtòrí ọ̀kan ṣèkan lọ́lọ́run. ẹ̀yà àsìkò yìí ọmọ yóò wá sí ní dáadáa. dèdè àsìkò yìí tá a wà ń bì yìí ọlọ́run lọ́ọ́ máa yẹ nǹkan míì tọ́lọ́run fi bá lè sí lọ tó yẹ pé ibi tá a wà yìí lè bá ní réfò rẹ̀ kálàbà sí ń bí àlè lásìkò náà lò fún ara wa náà ìdíwọ́ mi náà nìbàjẹ́ ó lè àmọ́ ẹnu ìdíwọ́ òní nìkan ó lè má jẹ́ nù ìdíwọ́ oṣù nìkan ó lè má jẹ́ nù ìdíwọ́ ọdún nìkan nínú ìdíje ọlọ́run. nítorí pé ọba àdúgbò ọ̀kan ṣe kan lọ́lọ́run torí pé àtòrí ọlọ́run kò níbi àwà níbi iṣẹ́ wa nulẹ̀ wa ṣọ́ọ̀bù wa yóò sì bá ní fòrú yóò bá ní jẹ́ ká fòrú láàbùlà àti ní àwà ní àbálímọ̀. gbogbo ẹni tí ń pọ̀ wọ́n rà. nàám o ti wà ok? kẹ́. níta sọ̀rọ̀ ni pé ọba àtúnyọ̀ kan ṣe kan lọ́lọ́run lè jẹ́ pé kíkọ kádàrá sójú láwùlì mahfuz méjì méjì lọ́wọ́ àmbẹ̀ ọ̀dọ̀ ọlọ́run nìkan ní láwùlì mahkinoni nìkan tó wà ibi láwùlì mahfuz ọlọ́run máa kọ́ síbẹ̀ fún ọmọlẹ́kà wípé tẹ́ni ìbá ṣe báyìí ẹ ṣe báyìí fún un tí ọba ṣe yùn ẹ ṣe yìí fún un. ó kúlẹ̀ wà ń bẹ̀ yìí pé tẹ́pẹ́ bí tèmi lọ́ba lọ lédè àsìkò yìí láàrin Jímọ̀ sí àṣírí tọ́pọ̀ wà ń bí tèmi ẹ fi lọ́rùn lẹ́ẹ̀ mọ́ wulẹ̀ kan lẹ́sẹ̀ ń jẹ́ yìí mọ́ kọ̀ọ̀kan lẹ́sẹ̀ mọ́ àbàdà pé bàbá ti fi dáadáa bàtó sí ẹ̀bàdáwò kan ẹ̀bàdáwò yòó náà ló ní ẹbí kan. oyin lọ́rùn. àmẹ́fẹ́lẹ́ ìrè kú ò tó bá ti. Allah. bí ti ń bẹ méjì méjì níbi ìdáwọ̀ ìmọ̀ àkóso nìyẹn. ọba tó yọ kàṣì kan lọ́lọ́run ọlọ́run o gbogbo dáàsì dáàbì yọ inú rẹ̀ mọ́tàmọ́rọ̀ fún wa o. amiina oníyẹ méjì pé bá ti jẹ ọ́sànù rẹ̀ etí ẹ láǹṣe yìí mọ́tà bá ní pè ní tiẹ̀ lílẹ̀. àmín. àbáfẹ́ jẹ́ mọ́jọ́ra yìí bàjẹ́. àmín. wọ́n dà ní ọlọ́run bá a sọ wọ́n dà kó àtà. tó ibi abá ibi abá yà ọlọ́run dé ọ̀nà ni ọgọ́rùn-ún kàti mọ́kànlá láti gbélé nìyí. نعم أقولك أسمعك لا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال الأو وإذ أوعيتم إلى الأولين أن آمنوا بهم وبرسوله قالوا آمنا واشهد بأننا قالوا آمنا واشهد بأننا مسلمون وإذ قال لأوريون يا إيه تائب مريم هل يستطيع ربك أن ينزل علينا ما مائدة من السماء náà ẹ̀rá wọ̀ ẹ̀yí wọ̀ pé opportunity rẹ̀ àwọn jẹ́ láti ọ̀wá yìí rà ní ọjà ẹ̀ka rẹ̀. afárámọ́là ẹ̀yìn nìkan ẹ̀ dìde ọ̀dọ̀ ẹ̀ máa ń ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́. بسم الله الرحمن قلت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون أتوا nítorí àsìkò ọkùnrin ìkíní rẹ yọmọ sí dáadáa ọgá rẹ wọ̀ sí lépa lọ jímọ̀ ó sì lọ bí jímọ̀ ni o. Eh bọ́ọ̀ náà gbọ́ bọ́ọ̀ ń gbọ́ bí ṣe ń dún. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أوحيت إلى الأوارين أن آمنوا بي وبرسولي kọlu amanna wasa'ad bi anna mu bi annana muslimun. إذ قال الحواريون يا عيسى بن مريم ليستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قالوا اتقوا الله إن كنتم مؤمنين قالوا نريد أن نأكل منها وتسمعنا قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من شاهدين قال عيسى بن مريم على هم على هم ربنا أنزل علينا مائدة من السماء takunu na ida li awwalina wa akhirina wa ayyata wa anta khairur raziqin Allahu akéwò débi lọ́dún yìí débi wa anta khairu raziqin Allah ọdún náà láti tọrọ pé kọ́nà ó síjú àárẹ̀ wá. èsì la fi pinnu wàhálà asọ́fọ́dọ̀ ní tẹ̀sílẹ̀ èsì pé wọ́n lọ́hùn àwa mùsùlùmí nàìjíríà àfẹ́ wàhálà mọ́ pé ó dópin wàláì ọdẹ ọgbà. ó dópin o. alhamdulilayi. gbogbo ètò kúnlẹ̀ rakuraku pé kò tí ì sówó lu yìí rabaraba etí bẹ́lẹ̀ náà ni o ti tàn ní. ti tàn ní o. a ti kọjá yìí sípò yí ẹ̀mí ìlógo ọlọ́run. ṣé ọlọ. a máa mọ̀ a máa yọnu dẹ̀kọ́ ọlọ́run. amina. tí a rọ̀ pé dúdàrà. ṣé ọlọ. gbogbo wa inshallah. àmín. tọ́ alamala. akérò ọkùnrin. وإن أوحيت إلى الحواريون وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون إذ قال الحواريون يا عيسى بن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون علينا من الشاهدين قال عيسى بن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء أنزل علينا مائدة مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير tó ń wá jẹ́ mafólóbì yìí tó ń wá ń bẹ nípò násìbì fún mafólóbì yìí alimazo mazo fún máa fíìlì yìí wà fa ìlì yìí ìyẹn ni pé ó fẹ́ kọ́r ó fẹ́ kọ́r ẹ́ ó fẹ́ kọ́rọ̀ ìnà. ezekọrọ wakita àìtò ìlàlí àwárí yìí na ìwà na sallallahu alaihi wasallam máa rántí tó ẹ pé ní bẹ lẹ́yìn ọba jẹ́ níta fi dojú kọ ànábì ajẹ́ sọ fún wa nígbà báyìí nígbà báyìí àmúdẹ́ pé àwọn ọmọ Israẹli ní bá sọ̀rọ̀ ní bá àtànábì wọn ti jẹ isa alayhi wa salam. a sì pé àwọn náà fa mọ́. ó sì lè jẹ́ kábàrù fáwọn tá ń bọ̀ lẹ́yìn àwọn ọmọlẹ́yìn anabi muhammad ìpè ọlọ́run fẹ́ sọ láàrin isa àtọmọ israẹli fún àwa anabi wa ọwọ́ abẹ́nuwe wa ama wa láéláé. a sì bẹ̀ máa ma yí pé irú wọn báyìí lọ́mọ Ísírẹ́lì ń ṣe bá a ṣe ń gbọ́ yí pé àwòká ni wọ́n yìí hmm. ẹ̀ hàn náà ni wọ́n Ísírẹ́lì wọ́n Ísírẹ́lì sẹ́yìn àmọ́ pé òun ọjọ́ wọn níwà àbí lẹ́sìn àbí gbogbo nǹkan àbí ọ̀rọ̀ ni máa rántí nígbà tí mo ránṣẹ́ sí àwọn àwa rí yónà máa rántí ìgbà yẹn. an aminu bí. àwọn wòlá ń pè ní àwárí yónà àwọn tí wọn bá súnmọ́ ànábì ọlọ́run kan tímọ́tímọ́ fẹ́ pé kò sí tí wọ́n máa ń bá rẹ̀ àwọn ni àwárí yò jámọ́ wọn ni àwárí yónà gbogbo ànábì ọlọ́run ló wọn náà ní tiẹ̀ náà. gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan náà ni ó sì máa nírú ẹ̀ tí wọ́n ní apá ọ̀tún ìhà ọ̀tún. pàápàá jùlọ tọ́lọ́mbà fẹ́ sàánú ẹrú yóò wá kéèyàn retí isa aradalahu anabi lọsọ bẹẹ sọ sẹlẹ. isa aradalahu bi imu yi khayra ata olahu isa aradalahu bi imu yi khayra ata o. صديقا صالحا إن ذكر أعنه وإن نسي ذكره tọ́lọ́mọ bẹ́ẹ̀ sànú ọmọnìyàn yóò fún lọ́rẹ́ rí ta lọ́rẹ́ rí ọ̀rẹ́ tó pé bẹ́yìn abárántì dáadáa tó fẹ́ ṣe ọ̀rẹ́ ọ̀ràn ni lọ́wọ́ pé ẹjẹ́ àjọ ṣe yóò kún ni lọ́wọ́ bẹ́ẹ̀ bá rántí rárá tẹ gbàgbé ọ̀rẹ́ òsì rán létí pé bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ bẹ́ẹ̀ bá ló mọ̀ràn dáadáa èyí lè má fi jó nǹkan kan tí ì lọ bí agbára àwọn bẹ́ẹ̀ bá ló mọ̀ràn dáadáa pé à ẹja sí báyìí ẹja sí báyìí ẹja sí báyìí yóò sì wá padà dórí láéláé tí ọmọ tó mú orí wá láéláé ọlọ́run mọ́tà kẹ́yìn ó ti wá o. amiina. ṣe àwọn náà lẹ́ni re. ami. wájà lẹ́ni re bá gbélé. ami. bẹ́ẹ̀ lórí àwọn aya tá a ní ọlọ́run sàwọn ayáwa lẹ́ni rí wa. ẹ bá sunmi fẹ́ jàmọ́ àfa ẹ̀ máa ní ti débi dé lọ. ó sì nọ́mbà mu nù. Hmm. wọ́n ń pè kíní kan ní roundabout. roundabout. ibi tẹ́tí ọmọ àpò yìí ni ẹ yọ máa yí lọ yí bọ̀ ni yọ máa bá sáré sáré ibi ó ti gbéra lánàá ló tún bá rẹ̀. yóò ti jó sẹ́lẹ̀ yìí yẹn bẹ b'a jọn. ipò ọlọ́run ṣe obìnrin bú ní àdáwò fún anabi ọlọ́run tí ò lápá. anabi lóòótọ́ alẹ́ sàlá ọ̀fẹ́ yàwó kú ẹ wo òjíṣẹ́ rẹ̀ bó ṣe rí ẹ wo òjíṣẹ́ lóòótọ́ alẹ́ sàlá. ẹ̀rí ìrọ́pà fún lọ rẹ́gẹ́dẹ́. ẹ ẹ bó ṣe rí ẹ̀yẹ wo bẹ́yàn ti gbà fún anabi nù àzọ. wọ́n kọ̀ ilé ọkùnrin mẹ́ta tán obìnrin mẹ́ta. báyìí ṣe tó yọ̀nà àwọn náà wọ́n padà wá ṣe gbogbo ayé padà ní ìyàwó ogún ìyàwó ẹ̀. nígbà náà lè fẹ́yàwó rí ẹwò jíṣẹ́ rẹ̀. sallallahu alaihi wasallam. àdàbí sọ̀rọ̀ ẹ̀ máa náà fẹ́yàwó rí ẹwò jíṣẹ́ rẹ̀ dáúdà fẹ́ ẹwò jíṣẹ́ rẹ̀ ọlọ́run o. mọ́tà akẹ́ni lè ti wá o. àmín bàbá jẹ́yàn rẹ̀ jáde ní bàtò. àmín. alábàtò lọ́jọ́ ẹlòmíì kulẹ̀ pátápátá. ẹ bá rí yàn tán ògòlè àti múyàn ò ṣòro fún un. ọlọ́run hmm. ọmọ gbà fún wọn ni. àmín. àwọn àwárí yìí náà àwọn lẹni tí súnmọ́ yàn pẹ́kípẹ́kí. ọlọ́run wá ní mi mo ṣe fún ọ yíṣà. ìwà náà ni gbọ́ èmi mo ṣe fún yíṣà tá a bá dojú ẹ̀ kọ́ anabi wa isa àti pé ntọ́ pé pẹ́kú náà ní bá sọ̀rọ̀ bọ̀ èyí mo ṣe fọ̀ àmọ́ ṣe ọ̀rọ̀ yìí ní omuni kabaru wa kabaru gíga abaru abaru gíga ìdílóse kòmúndọ̀ mẹ́rin mú ká tọ́bi wa ó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ń fún yàn nírò alègbè kọ́ yísá lọ́rùn alègbè kọ́ anábìwá lọ́rùn. sallallahu alaihi wasallam kí lọ́n ló ń sọ fún wọn kí ń sọ fáwọn àwárí yìí náà ní pé aminu bí wàbírọ̀sùlì. wàbírọ̀sùlì ani aminu bí wàbírọ̀sùlì. nítorí pé sọ́dọ̀ náà pé ẹgbà ẹgbà mi pọ̀ ani aminu bí ẹgbà mi ọlọ́run gbọ́ yányán wàhálà ọlọ́run níjẹ́ yẹn gbá yẹn gbọ́ ọ níjẹ́ yẹn gbọ́ níjẹ́ yẹn ọgbà òun gbọ́ ọ ọlọ́run níjẹ́ yẹn lójijẹ́ yẹn ọgbà òun gbọ́ ọ jama ẹ̀jẹ̀ gbọ́ mi dáadáa o ọlọ́run níjẹ́ yẹn ọgbà ń gbọ́ ọ kalibadu àkúnlẹ̀ fọlọ́ mọ́sá àjálẹ̀ gbà ọ gbọ́ o. àmín. fọ́ bẹ́ẹ̀ kéèyàn gbà ń gbọ́ gbogbo ń téye gbàgbọ́ náà wọ́n yẹn ò rí. Hmm. gbogbo ń téye gbígbà lọ́ ń gbọ́ ní ma fún yàn ní bẹ́ẹ̀ bá ti ń fà á yóò máa tóra wọn tí ó bá lọ torí ọlọ́run jà ọlọ́run á sì tì lẹ́yìn pé mo ń bẹ lẹ́yìn ẹ̀ kò sí tí wọ́n fi ọ́ ṣe ẹni ẹ sọ̀rọ̀ kan tó yin lọ́wọ́ kò ní sọ mí o ní ìyẹn ti màlíkà. àmọ́ bọ́lọ̀ ń bá ti fẹ́ fẹ́rú lọ́rọ̀ sọ yóò máa fún sọ náà ni ìsá àǹtakà wo ìsá àǹtakà lè mari à àlè mari ò yàǹtìkù tọ́lọ́ bá ti kẹ́kẹ́ ní wọ́n sọ̀rọ̀ ẹ̀rọ máa sọ̀rọ̀ náà ni olùkọ́ ta fa sọ wàmí rọ̀súùlì ẹ̀gbọ́n jísẹ̀ mi gbọ́ òun ló sàwọn àwárí yìí hàn bá ń pé ẹ̀yìn ẹgbà gbọ́jẹ̀lú mi lọ ìyẹn ẹgbà gbọ́jẹ̀lú mi lọ kí ni wọ́n wá wí. kọlu amẹ́nà. àwọn yẹn àgbà ó àgbà ọlọ́run bó ti pé bó ti sọ fún àyè àgbà ẹ bá pé ọlọ́run kì wá sọ̀rọ̀. sẹ́wọ̀n pé orí ẹ̀ ti dàrú báyìí. Hmm. ṣé ń gbà àwọn ọ̀gbọ́gbọ́dọ̀ ń sọ̀rọ̀ ní ẹni kọ́ọ́lù. Hmm. a máa sọ̀rọ̀ wáàyí ni ò sí mọ́ kò sí wáàyí mọ́ ń tá pé wáàyí ni kí màlẹ́kà múràn wá nìkan ti bẹ́ẹ̀ a máa bá ní sọ̀rọ̀ pẹ̀lú ilé ham tí ó jù sí lọ́kàn tí ó jù sí ìyẹn máa bẹ ìdàlùkíámọ ọlọ́run ọlọ́run tá máa jẹ́ pé ọlọ́run máa bá ní sọ̀rọ̀ látọ̀dọ̀ wọ ọlọ́run ọlọ́run sì já lè máa gbọ́ ọba dáadáa sí ni kì í báyàn sọ èyí tí báyàn ní ká láyùká ní fúláwù sá ìlà òsà wọn ni gbọ́ àgbà lẹ́yìn náà kọ́. washhad bi annana muslimun. àwọn náà wá tún ní ìwọ ọlọ́run àfi ọ̀sẹ̀ nípa àgbà fún ọ. ẹ̀wọ̀ gan náà tó wá tó alẹ́lẹ́rìí pé àgbà fún ọ. a lè bá wọn. a sì lè tún pé ńgbà tí wọ́n gbọ́ kọ́lọ́ ní ká gbà tán lẹ́nu ànábì wọn àwọn náà wá sọ fún ànábì wọn pé àgbà báni jẹ́lẹ̀ níwájú ọlọ́run pé báni jẹ́lẹ̀ lọ́dọ̀ láǹtí wa náà sọlọ́run pé àgbàfọ́lọ́ gbogbo ibi tó bá pè wá sí àmàjẹ́ àní àní fi gan ní ìdíje lọ́wọ́ ọjà rẹ̀ tó tán. àmín. àyà àkọkànlá nù àyà kejìlá. إذ قال الحواريون يا عيسى بن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين ليس وعواريون سقا وانبطا كنتم يوعوا إيه بتأليم لو opportunity rèé hmm. gbogbo ẹ náà láti nílò opportunity yìí gbogbo ẹ bá ń bẹ nípò bẹ́ẹ̀ náà ló lè nílò opportunity yìí ẹ máa ń bẹ nípò wípé ìwọ̀n ìwọ̀n nípa rẹ̀ ká lábalatọ̀ lọ́hùn ó ṣe ìwọ̀n nípa rẹ̀ ká.

àwọn ẹni ní wọn àwọn ẹni wọn sábẹ̀ wọlé lẹ́yìn làbí ń pọ̀ nǹkan gbọ́ ní. níbẹ̀ yìí. wọ́n ní lọ́ọ́ mọ́ríyámà. wọ́n ní lọ́ọ́ mọ́ríyámà. هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء؟ tí a bá ní tébùlù tí òsó jẹ mbẹ ní dọ́dàdà pé àwọn dábẹ́ tébùlù tí wọ́n ti rẹ́dì ni tó jẹ ti parí lórí ẹ̀ nígbà mi jẹ́ omi ìṣèwọ́ omi mímu tó ti parí lórí ẹ̀ àpẹẹrẹ máa yíra máa yíra ní tébùlù tí gbogbo nǹkan ti parí lórí ẹ̀ ní jẹ́ wọ́n ní sọ́nà ọba rẹ̀ lè tẹ́bà rẹ̀ ká. ينزل عليك مائدة من السماء lọ́wọ́n jẹ àwọn oúnjẹ rí sọ́ba rẹ̀ tí o sọ́nà ba rẹ̀ lórí ọjídẹ́gbọ́dọ̀ jẹ́sí fún àgbọ̀ àgbà o wọ́n gbà tó sọ. ṣùgbọ́n àwọn ará yẹn gbé lọ́wọ́ lọ́wọ́ kó sọ tébù kalẹ̀. ìsá ni a. kọ́lá taqullah. ìsá ni a ẹ bẹ̀rù Ọlọ́run. in kuntum lòlò lẹ bá fẹ́ gbà ẹ wá má fi yẹ má fi yẹ ṣèkínní à ó ṣe dogun tébù bó o ṣe ẹ̀rọ jẹjẹ ni tébù wọn ní rárá kéde pé ọwọ́ àjíjọ kan ọwọ́ àpè àwọn pé tébù ti dé yàrá o rárá o àwọn ò dùn ń ta gbangba báyìí. kòrókòró àìsí báyìí yóò mọ wá pọ̀ táwọn máa rí tí yóò mọ bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yà á bọ́ lẹ́ńtà gbangba àwọn àwọn àyíkó rẹ̀ àwọn máa jẹun tiwa gbọ́ oúnjẹ tí ó wà lórí ẹ̀ ò gbọ́dọ̀ mọ́ yọ àwọn o. Hmm. àwọn oúnjẹ tí àwọn oyò tí ó ṣẹ́kù síbẹ̀. wọn yóò bá kán. Hmm. ikun tún mú mi nínà bẹ́ẹ̀ bá gbọ́ lọ́n gbọ́ kò lé tó yẹ mùmíní máa gba tọ́lọ́ ń bá fún ni mùmíní máa béèrè ntọ́kọjá làákàyè ìran wo lẹ gbọ́ rí pé wẹ̀ ṣẹlẹ̀ sí rí. sẹ́mi làkọ́ àdàbí tí kọ̀ọ̀kan wáyé ni bọ́mọ ẹbí ẹ̀yin náà ni ọlọ́run Musa sí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ yìí lọ́wọ́ Musa. lọ́wọ́ tèmi náà ti ń bèrè. olóní ọ̀pá olóní ọ̀kíngbá lọ́láwo mẹ́sàn-án lọ́n fún lóríṣiríṣi ẹ̀ bẹ̀rẹ̀ yìí lọ́wọ́ rẹ̀. irú ọlọ́mọ sànú irú àwọn olórọ́rọ́ sí yó. ńgbẹ̀dìlẹ̀ gbàtẹ́ gbà dáadáa àti ti gbà tán kí tó ní bèrè tẹ̀ tó bèrè yìí. sẹ́gbẹ̀lẹ̀ yàtọ̀ tẹ́wàsẹ̀ ọ̀dà sánmà ọ̀dà lẹ̀lẹ̀ ẹgbà yóò ká nà á. lọ́lọ́ mi sọ fún mi pé tí wọ́n gbé àlọ́ rẹ̀ mọ́tàn ló ń wo hmm. gbogbo ìta fún àwọn tá a fún kí ni ìgbà ìlọ́rin ìlàgbà lára wọn lẹ́yìn ìtaba ti mọ̀ rẹ̀ fún wọn kì í sọ̀rọ̀ àkẹ́tù máa gbé àlọ́ wa tá a máa fún wọn mọ́ àní fún yẹn lámì kẹ́yìn rẹ̀ ọ̀dà o òye tí wọ́n ti tẹ́wọ̀n wáyé lọ tẹ́wọ̀n wáyé lọ gbà lẹ́yìn ìpa fún lámì àpàrẹ ni o àdẹ̀fẹ́ pàṣẹ rẹ tó tí a bá àmì tá a fún ẹ ti tó ìtó ẹnìkan má béèrè àmì lọ́dọ̀ rẹ̀ sọ fún wa bí ẹ bá gba ẹgbàá lẹ́gbẹ̀ẹ́ ẹ máa ń lọ. ó ní ẹbẹ̀ wọ́n ó sọ báwọn. Kọlu nùrídù anna kùlà minha. Wọ́n ní ara àfẹ́ jẹun bẹ́ẹ̀ ni àfẹ́ jẹun lórí tébù yẹn ni. Wàtàtùmá iná kúlù bùnà. Ọkàn ó fi wá balẹ̀ dáadáa pé òjijì ọlọ́run ní ọdún tọ́. wọ yìí, ọkàn wá balẹ̀ bọ̀tùkì balẹ̀ tán. Ṣé irú rẹ̀ ni bẹ́ẹ̀ lọ́gbìn àkọlọ́wọ́ dáhùn? Hmm. Ah, irú rẹ̀ yìí tó níga tó nígòyìn so lè bẹ́ lọ́wọ́ fún yàn kí ọlọ́wọ́ dáhùn àní ọ sọ sáà sọ ìbọ́lọ̀ lè ibo ní òsítọ́rọ̀ lè ṣe àwọn wọn bímọ tí ò lójú ò fojú sí ò ń ṣe ò fi amọ̀tẹ́yẹ ń fò òkun gbẹ́ sáré. òjijì dé. Ah, ah, ṣèyí náà. ẹ̀kọ́ là ń kọ́ jàmá ntí bẹ́ẹ̀ bá ká ni ó ṣe. yẹ o jọ jìbìtì. bóòtì ma. na na'lama an qad sadaqtana. ẹ gbọ́n kan wọ́n nígbà náà sọ pé òdodo sọ fún wa. wọ́n ní rẹ̀ aaa. isa rasulullah ni. Allahu akbar. wọ́n ní táwọn torí ẹ̀ béèrè nù. ṣé mọ̀ pé ǹjẹ́ wí ìdòtọ́ lójú bí a ṣe ń sọ á pè é eh, kíní ni ṣùgbọ́n jíjẹ́ àwòká wọn ni ní ẹni béèrè wele ìdí àti iṣẹ́ yìí yẹ kó ti tó wọn. àwa ó sọ Hmm. ọsọdọ àdúrà gbogbo ntara yóò fi mọ̀ pé ìwọ Ọlọ́run ṣàánú wa kó sàṣẹ fún wa. àmín. ìwọ náà fún gbogbo ẹ hmm. ní aṣọ yìí èyí tó ń lajú afọ́jú tó ń jí òkú dìde wọ́n tó ní torí tó ti bẹ́ẹ̀ àwọn ìgbà tó bá tó mélé yìí wá làwọn tó wà mọ̀ pé àwọn àti àdélé yìí àwọn àti àdélé yìí jì ó fà wọ́n máa sọ pé yíta o. lẹ́rìn ìjìn ọ̀fìn. àdàbí yíta ẹ̀rú bà àwọn bá sọ fún wa pé ẹ̀rú àrẹ àrẹ ìjà tó rà nàbí ọlọ́run ni òun mọ ọlọ́run hmm. wọn lọ ẹ bá sì mọ ní ìfi ní ṣeré tí o bá mọ ní ìfi ní ṣe àyájá ọlọ́run ní rárá fi hàn lẹ̀ fi hàn lẹ̀ ìjẹni ọba ń bè é kó wọn lọ ta gbangba bi kan. ta gbangba la ta gbangba. èmi ń da ọ lóhùn sani táwọn fẹ́ nìyẹn ń da ọ lóhùn ọlọ́wọ́ òtá bá ń pè wọ́n lọ́wọ́ sàmàdà wà amiina. ń gbàrà yí bá rò a tún máa wo bí ó ṣe ṣe yìí náà ọlọ́run tó mú ta fún wa ṣe. àmín. o lànà rẹ. àmín. ẹ ọlọ́run jẹ́ wo agbára rẹ lára wa sí àwọn èèyàn. àmín. ọlọ́run jẹ́ wo tara wa mọ̀ yí pé ọ̀kan ṣoṣo ni wọ́n lọ́wọ́. àmín. ọlọ́run wa mú wa dúró. àmín. láhàn ọ̀rọ̀ wàlá kó a ta. ìlà bí wọ́n rẹ̀. ẹ wá rí ẹ wá rí májẹ̀mú tí ń bẹ́ẹ̀ di rẹ̀ báyìí ni pé àwa náà wà á ṣera wa lẹ́yìn tó lẹ́nu ọ̀rọ̀ níwájú o yẹn pé ntọ́rọ̀ bá ní a ṣe tí ń bẹ́ ń kápá wa dáadáa ògbé yẹn ká ṣe o mm, mm. tíyẹn bá ṣe wà láì tíyẹn bá pe ọlọ́yin máa dáhùn o ó súnmọ́ àdúgbò tí máa súnmọ́ lọ la fi fún wa pé ẹ̀yin náà gbìyànjú ẹ rọ́jú ẹ gbìyànjú ẹ rọ́jú ẹ má wo ẹni tí ó yẹ̀yìn ẹ má wo ẹni tí ó bù yín ẹ sì tọ́lọ́run ti ka yín bá ká alhamdulilayi pàkà wákàtí márùn ẹ máa kì í bá ti dàsùkò tí irun tó ẹ̀pàgò tẹ́ bá ń ṣe tiẹ̀ lọ kì í gbogbo àwọn tẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ bá àjọgọ́rùn-ún gbogbo àyòkù kan jẹ́ pé wọ́n láwọn ò lè fi ilẹ̀ ìwọ nìkan fi tẹ́ ń ṣe ilẹ̀ lọ dákìrùn wàhálà yóò dà ọ̀kẹ́ ìmọ̀dá yẹn kẹ́ lórí àyà yìí tá à ń tó lọ yìí àwọn àtẹ̀kàn bẹ lórí ẹ̀tẹ́ pé ó fi máa ní ó tó fi ní lẹ́sẹ̀ nínà ó tó fọkàn ẹni rẹ̀ pé dájúdájú kankan jọ lọ gbogbo àwọn yẹn sáájú dó ọlọ́run dó tì wọ́n ẹ bá tún dó ní ìsinmi lọ́sọ̀ dó tì náà. ṣáà àdúrà wa náà lọ. àmín. n ka sọ àwọn kọ́ kí ló tẹ̀lé. qala Isa bin اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين ha aya yìí ohun ni gbogbo aya ọlọ́lọ́wọ́ àmì ṣùgbọ́n aya yìí ohun ni ngbà mọ katẹ́sì débẹ̀ mo rántí nǹkan aya mi. mo tọrọ àdúrà náà sísẹni náà tí bá ń bẹ láyé kò sí láyé mọ́ ọlọ́mọ amadu abansare. àmín. ilé ìkéwù la wà ní ọdún yẹn around seventy five six seventy eight lọ́dún náà ní ma pàápàá dé tiẹ̀ ma pàtàkì ìjọba yẹn náà lọ. àwa lè kí ó níbi kan ní bàbá yìí kì í sá àfa àtúnjókòó àfa ó súnmọ́ àwọn àfa dáadáa oníṣẹ́ ni ṣùgbọ́n ìdẹ̀kùn ọlọ́run wà lára ẹ̀ wọ́n kà pé wá jọ yẹn èmi àtẹnìkan lẹ́yìn ọmọ ìwà ń bí ó rí pé yà ń jẹ́ yín lé kéwú ẹ forí sí o yóò dọ̀là yóò dọ̀là o ó bá bá a sọ̀rọ̀ abáyọ̀ ṣe ó ní ẹwà jẹ́ fún yín nìkan kankan tẹ́ máa fà tí ìjẹ́ ìmọ̀ máa rọrùn fún yín. ọ̀pọ̀ hmm njẹ ọmọ káyà ìdí bẹ mo tó kàdé bẹ mo tó rántí bàbá yìí. ẹ gbìyànjú ẹjẹ àti dáadáa ọ ẹyẹ yẹn. àwa ó ti gbàgbé tá a ṣe bọ̀tẹ́ tí a ṣe fún ó lè má gbàgbé dókè hmm. wọ́n ní orí pẹ́ a sì rí gbàgbé. Hmm. mo rántí bí ẹni pé jù tó tẹ̀sẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwa ní ká lọ sí sátú labasi labasi hàn wa ó ní ẹ máa ẹ máa fà á ó ní àwọn afa gbàgbọ́ kànlá ntàtẹ̀ mọ̀nà tí mọ́ nígbà mọ́ kànlá làwọn ké. kàmú bá rọ. làwọn bẹ̀rẹ̀ sí ké ah. bọ́lá tó bẹ̀rẹ̀ sí ṣe dẹkùn tó sọ nìyẹn. àwọn ìyá ni. àsìkò ẹ̀ lè lágbára díẹ̀. káyì. a ọlọ́njì kan wà ní ọlọ́njì wọn láti wọ́n tán dáadáa. àmín. oko náà ti mú ẹ̀mí wá sílé kéwù mo ti kọ́ kí ó lébi kan ní ìbàdàn tẹ̀tẹ̀ lẹ̀ àgbà tí kí ọlọ́mbẹ̀ wọn dà hmm. padà sóko. mo jẹ́ la. oko náà ti á padà mú wá sí ìdí kan wọ́n wà fún wa ní oúnjẹ láàárọ̀ ìdí ilé kébù ti máa túwó jẹ ǹjẹ́ ìlàjì ṣe àpótí wò sínú oúnjẹ Yorùbá oúnjẹ hmm. Haúsá ni ṣùgbọ́n ilé kébù ni mo ti máa jẹ kì í wá tẹ́lifù túwó ròyìn ẹgbẹ́ ń gbẹ̀gìrì o rárá o.

ní arákùtùkùtù wọn bá ṣe túwó fún a wọn àgbọn lálẹ́ lórí ilá nígbà náà. kàáyì. èmi tí àmì ọ̀jẹ́ rí ńgbà àkọ́kọ́ jẹ́ pò lélẹ̀ àyà àgbàdo lélẹ̀ yìí. Ah! ọbẹ̀. bàmọ́ àhàdáhù. akérọ́mà. ó ti lòdì láyé. labanjẹ díẹ̀ díẹ̀ ó ṣe mọ́ra nìyẹn. ní bá ń lọ. lábàjẹ tó gbà ní kùtùkùtù àbàbọ̀ dèké wọn kọ́ àníkè ó bá dọ̀sán bàjẹ́lọ́sàn ẹ̀bà káàyìn wọ́n tẹ̀ fún wa dábàá tó ń gbọ́n ilá lé lórí àtúnjẹ kílé kéwú gbó báwọn ó tún lọ́la ẹ bá ara jàrá lọ́wọ́ ara ẹ̀ lálẹ́ olùwà nǹkan jẹ lọ́wọ́ tó bá wọn kó àdá alẹ́ fáwọn afáàní wọn kó àdá sọ́dọ̀ wọn padà ẹjọ́ náà fàjẹ́nà sọ wọn lẹ́sọ̀ lóore. àmín. bàbá yìí bá pè wá ló bá ṣe wá láàánú. labanke ibẹ̀ mo ti mọ̀ pé àti ní ìbá ń pọ̀ lọ́hùn àti máa ń gbọ́. èèyàn ọmọ tẹ́tẹ́ pé ọmọ ike èèyàn à ń buka bọ́ọ̀lù ike gangan tá ń bá sàní lọ. àwọn máa ń gbé àṣàdúrà tí wọ́n pa àdúrà ìmí ìbẹ̀ tá ń tó gbé tá máa ń ṣe. n bá ti dájú kù n bá ti pé n bá ké n bá ké n bá ké bá ti di pé agbeni wá ń gbà hmm. agbeni wá ń gbà pọ́pọ́ ìwé mo ti kékeré yìí o ah, wọn náà ti ń ké bó wa ni ọlọ́run náà ti ń ọlọ́sà lọ́wọ́ náà. ń jọra wọn. ìmọ̀tìsà mi sí ayé yìí nù oye tìlẹ́wà ní bẹ́ẹ̀ jọ kan láyé ní kí mọ́nà tí ọ̀rọ̀ yẹ. yìí tí wàá fẹ́ yìí náà lónìí. torí mo ṣe ń sọ yẹ tí n bá fún yín tẹ́ bá lọ kí bẹ́ẹ̀ kò ní tuma o. Hmm. àyùtọ́ ni o kí n fi ṣàwádà o. máa gbọ́ yé o. tí n bá lọ ìmọ̀ ìmọ̀ ẹni eh, tí ń bẹ lórí ẹ kìnìún jágbe nága nága yìí nìyẹn àti bá tí màgbé fún yín. anjilo. kódà tè má àdìsá máa sọ lẹ́nu yẹn tí má kọ àdìsí kan ní ìsìn tí má kà á tí mà pé mo fún yín tẹ́ bá lọ lọ àdìsí yẹn wọ́n pè é lókùrọ̀ ǹtí ah, mà àdìsí mi jẹ́ nìyẹn ọwọ́ kọ́ wò fún ní. ìjàsà ìjàsà náà ni. ó kàn lọ dakọ ni. ó kàn lọ dakọ olè ní ọba wọn. káì bàrẹ̀ náà. amadu ni màá fún yín màá tún wá fún yín ní onípeléke. akramakumullah. èyí mọ̀ n sọ yẹ bó ṣe rí náà lọ́yẹ̀ kàmá kégbà kọ́kàrà náà ni òjú bá ń lọ ṣùgbọ́n màá tún wá fún yín èyí mo ti fún yín nìyàn náà. akẹ́wọ̀n. abẹ́ẹ̀fẹ́. aa ah, ìgbésà kò má lo magidi o. má lọ lo yín magidi tó lẹ. pé mo bí bíi kí n rí ọ̀pá lu níbi ọláwà kí n lú fún ẹ̀yìn yìí ni wàláhì ní tèmi nìyẹn máa ń tọrọ fún ìgbà tẹ́ bá sí mẹ́ kò sígbà tí mo wà lórí ìfọkànlẹ̀ oníkanlẹ̀ tí mo tọrọ fún ara mi fún ẹbí mi tí ìrìn tọrọ fún ẹ̀yìn jàmọ́ yìí kò sígbà náà. ń dàjí àtàlẹ́ tí ma fẹ́ sùn tí ma fi tàjú ìtàn dàjí ń tọrọ gbogbo ẹ̀yìn yìí kọ́lọ́mọdé mi ti torí pé ọwọ́ pẹ́ lẹ́fẹ̀ẹ́ sọ lọ́hùn ẹ ti gbọ̀ sáláì máa yẹ ọ̀nà.